ní ọlọ́run àgbáyé ẹni tọ́lọ́run mi fẹ́ o ẹni tọ́lọ́run mi yàn ní Ṣéhù Jámíù àmì ọlọ́run bàbá dáìn Ayatollah Ayatollah bàbá dáìn ni bàbá dáìn Ayatollah Ayatollah. Bàbá ní bàbá dá. Shehu Jamiu Ayatollah. ni mo ti máa wá sílẹ̀ yìí ṣùgbọ́n èyí tí ẹ pè mí wá síbi ìjòyè ìyálòdè yìí ó tó kún mi lójú ó sì gba ọ̀nà àrà mi yọ lójú mi kábíyèsí ọba Hamidu Òkúnlọ́lá. ẹ àpọ́nlé mi mo ti mọ̀ wọ́n nígbà tí wọ́n bẹ lọ́ba kí wọ́n tó dọ̀ba ni. torí pé àwọn mọ́nímọ́ní mọ̀yàmọ̀yà wọ́n ní orí tí ó bá dádé ní ọgọ́dẹ ni ti wá. ọba lè mọ ti ìjọba ṣùgbọ́n tí ń bá ti ń jẹ́ ọba yóò padà jọba náà ni. ọ̀sán kò lọ. sí o ẹ̀mí yóò kù dáadáa ọba ló kọ́kọ́ tẹ̀lé mi odidi èkó bó ti jìnnà tó lọ́dún náà ní kábíyèsí wa inú mi dùn pé mi náà wá bá yín fúnra mi lónìí ìlú òní gbóná mọ́ ba ọba òní gbóná mọ́ lù ó ìlú òní lé mọ́ ba ọba òní lé mọ́ lù ú àtọ́ba àtìlú ẹnìkan òní lé mọ́ra wọn. ọ̀nà méjì ni màá gbà mo kára mi kún ìlànà méjì lónìí gẹ́gẹ́ bíi pé àáfà ṣéèfù ni mí mò ń ṣe ọmọ ẹ̀. màá sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi olùkànṣe ọlọ́run màá dẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìran mi ẹ̀yà mi Yorùbá. bí èèyàn bá débi táwa yìí lónìí tí ó bá rí ẹwà Yorùbá kò bá Yorùbá gangan ṣe ni Yorùbá ní àṣà tó rẹwà Yorùbá ní ìṣe tó wu ènìyàn tó ṣe é gbé jáde níbikíbi níbi bí àwa ti dé fìlà àlẹ́gbẹ́ bí Yorùbá ti ṣe é wọṣọ àlẹ́gbẹ́ bí Yorùbá ti ṣe é ṣe ẹ̀ṣọ́ àlẹ́gbẹ́ tẹ bá dẹ̀ wo inú èdè ayé kákàkiri èdè Yorùbá jẹ́ èdè kan pàtó tó ní àpọ́nlé tí òyìnbó bá fẹ́ pe bàbá ẹ̀ dádì náà ni yú náà ni yú lọ́dọ̀ òyìnbó kò sápọ́nlé ìwọ ni wọ́n Yorùbá jẹ́ èdè tó wá pẹ̀lú àpọ́nlé ẹni a bá ti pè ní ẹ káàárọ̀ ẹ káàsán nílẹ̀ Yorùbá ó ti dẹni àpọ́nlé ṣé dáadáa lẹ́wà ó mú àpọ́nlé lọ́wọ́ ju ṣé dáadáa ló wà nípasẹ̀ èdè Yorùbá ká má ti ìbéèrè ẹni ó jura wọn lọ àbẹ́ni tó ní àrífín wọ́n bá ṣe sọ̀rọ̀ á mọ̀ pé àbúrò rẹ̀ ló bá wí láì tí ì pè é lábúrò bó bá ṣe sọ̀rọ̀ á pé àrífín ló ní lágbájá ìṣe ẹgbẹ́ Yorùbá dáa inú mi dùn pé mo jẹ́ inú mi dùn pé mo jẹ́ ọmọ Yorùbá kí wá ṣe Yorùbá lásán Yorùbá tàtà ìfẹ́ ẹnu ló ń ti ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá lónìí nì ìfẹ́ ẹnu ọkàn wa à ń tàbá àwa wa mo fẹ́ mo fẹ́ tiwa ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó jẹ́ ìfọ́nilórí ìgbénisubú àbí ìkọnilẹ́sẹ̀ nínú ẹ̀yà wa bá a fẹ́ gbogbo wa kọ́ la kẹ̀rọ̀ bá a fẹ́ gbogbo wa kọ́ la kẹ̀rọ̀ ètò yẹn ti parí ká kéde ìgbàlá ẹ̀sìn wa ṣùgbọ́n gbogbo òkéde tí ó bá mú wa kọlu ìṣe wa gẹ́gẹ́ bí Yorùbá ó ti ní àwọn ẹlẹ́sìn kan lára lónìí láti lo Yorùbá fi pe Ọlọ́run pé Ọlọ́run tó wá pé ọlọ́run tó wọ́n tó lè pé ọlọ́run ọba Allah ọlọ́run náà ni Allah èdè Yorùbá ni ọlọ́run èdè Lárúbáwá ni Allah so anyway tó bá sọ pé ọlọ́run ọlọ́run yẹn náà ni Allah yẹn èdè ní bí kéèyàn pé God Chineke Ubangiji Yorùbá ẹ̀ ni ọlọ́run but ẹ̀sìn ohun tó dáa tí mo ní rí àlùkìyàmọ̀ náà ṣùgbọ́n àwa Yorùbá ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè wọ́n àwọn bàbá wa ti ṣẹ̀ súre látẹ̀kan inú mi dùn bàbá balógun ìrí yín ìṣe yín ẹ mọ̀ wípé bàbá balógun mo kí yín bàbá àgbòrò mo kí wọn nígbà tí wọ́n súre lẹ́ẹ̀kan bíbí yìí ṣe tó yìí àgbà láàfíà láàyè ní o rò pé ẹnìkan wá bí látìgbà tá ń súre kó dùgbẹ́ ní kémi ṣàdúrà mo believe pé gbà mo já àfa àlẹ́bí ní kí n ṣàdúrà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá níbí àdúrà tẹ́lu fún mi yẹn o dùn mọ́ mi tó a ní kí oníkálukú súre ìsúre lédè Yorùbá àdùá ò ní èdè Lárúbáwá nǹkan kan náà lájọ ṣe nǹkan kan náà ní lájọ ṣe sọwọ́ tí Yorùbá dẹ̀ fi ń súre ìsúre yàtọ̀ sí ọ̀fọ̀ ìsúre yàtọ̀ sí ìdèdè ìsúre sì yàtọ̀ sí àyájọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí mùsùlùmí àdúrà tá a bá ṣe ìre ni ṣùgbọ́n tá a bá sọ ní ti pé ẹgbẹ́ báyìí gbámi ọlọ́run ní ti kó súre tí máìkì bá kàn mú ojú pé gbámi ọlọ́run súre ń pè á rí níbì gan torí ewé tí wọ́n tẹ̀ jẹ́ láwọn ìyá kan lórí orí ti ń ṣe àwọn nǹkan kan no ìsúre ni kéèyàn gbàdúrà tẹ́bá gbogbo ohun tó fi súre lájẹ̀kẹ́ mi ò tilẹ̀ tó pọ̀ pọ̀ ẹ̀sìn ọ̀tá kò súre like ìsúre is prayer kódà àyájọ́ kò burú nínú ẹ̀sìn àyájọ́ ni bí ká sọ wípé ọdọọdún láàárín orógbó o bẹ́yàn fẹ́ bẹ́yàn kọ̀ tẹ́lẹ̀ sẹ́kò ní rí orógbó ní ọdún ọdọọdún láàárọ̀ bíi ilé orí àtẹ o every year náà tẹ́lẹ̀ a máa rí ìyẹn kì í sọ̀fọ̀ yẹn ni àyájọ́ ohun tó fi pè láyájọ́ ni pé ohun tá a yá láti fi jọ ohun tá a fẹ́ sọ àbí tá a gbà lérò. bọ́ dáadáa. ohun tá a yá a yá láti fi jọ ohun tá a mí bóbìnrin bá fojú kan kó sùn yóò fún lásọ nọ́mà náà bóbìnrin bá dárí kó yóò fún ní aṣọ ìyá ọkùnrin lọ́ọ̀bù. bẹ́ẹ̀ tó bá ti ń di ọ̀fọ̀ ìgèdè ni gẹ́gẹ́ bí mùsùlùmí àwa ò mọ̀ nípa eléyìí. sẹ́ni wọ́n pé àti àyájọ́ àti ìsúre Yorùbá ni ẹtíkẹ́tì àlàyé mi àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbẹ̀sìn àwọn bàbá wa tó bá wa ń ta bá bẹ̀ mo rọ̀ wá oníṣẹ̀ṣe tọ́gbàpọ̀nà tòun nìyẹn oníkìrìsìtẹ́nì tọ́gbàpọ̀nà òun nìyẹn mo rọ̀ wá ẹ jẹ́ kí afálàáfíà láàyè náà lórílẹ̀‐èdè yìí lónìí kọ̀ọ̀sẹ̀ tí ó pé òun ọmọ bíi ti lọ ẹ jẹ́ afálàáfíà láàyè ní gbogbo ọ̀nà ẹni wọn bá sẹ̀yìn ìjọba fẹ́ fara yín kọ́ jẹ́ ọ̀sẹ̀ mi bọ̀tẹ́mọ̀tẹ́ kọ́ jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ó jẹ́ nǹkan ìbánifa wàhálà láàrin ara wa. èmi nígbà tí mo ń bẹ lu òkè àwa ti sọ àwọn ọmọ ọ̀jẹ̀ lórúkọ rí àná èmi sọ ọmọ ọ̀jẹ̀ ló àfààní mi mo sọ ọmọ àwọn ọlọ́jẹ̀ lórúkọ rí. nísù náà tí wọ́n ti ń kéwúlé ní wọn bá wa jà níjọ yẹn ọmọ kékeré tá a bí lọ́jẹ̀ ọ wà lábẹ́ aṣọ ọ̀gbẹ̀rì ní ọmọ. níjọ yẹn táwọn ọlọ́jẹ̀ ní gbogbo olú òkè wa bá bímọ gbogbo ẹ̀yin àfa àlẹ́ jókòó yìí mélòó ọlọ́jẹ̀ ní máa dọ́mọ ẹ̀sọ́ lóko ó gbẹ̀yìn bàbá mi ní. mélòó òkèkàrà kékòrò dálápàfẹ́ kúrọ rí ìyá ni mo kí Wàsíù mi ò kí ẹ ẹ̀ẹ̀mejì lọ wá síwájú àwọn ọba kábíyèsí fi tọ́ wá kí mi dáadáa ṣàǹkó ọ̀jẹ̀ jà kọ́kọ́ ló bá a mọ̀ pa ọ̀mọ́ ẹtì yá kábíyèsí Ṣàngó ọ̀jẹ̀jẹ̀ àkọ́kọ́ ló bàbá mọ́ gbà á kò sì kí gbogbo wọn ó sì dá mi sí wọn à kí mi kí mi Wàsíù kí mi. Ṣé. ẹ wo àlàáfíà ẹ máa rò pé nígbà tí ọ̀rẹ́ mi dé wọ́n ní Abdulwasiu Sango Lékè ẹ mọ̀ wípé àwọn tó já síwájú wa àkànú ẹ̀sìn náà gbọdọ̀ sọ ọ́ lórúkọ ọmọ ẹ má jẹ́ ọ̀yà ẹ lẹ́nu màmá tó bí wọn bẹ láyé màmá máa dàgbà gan o. wọn á dẹ̀ la wọn àtibọ̀ tí wọn máa dà. àmín. wọn ní fojú sunkún yàtọ̀ àwọn tó kù. àmín. ó lè di ọ̀la nísìnyí iṣẹ́ ọlọ́run kábílì Wasiu yìí kó síwájú wọn fún wa ká máa kẹ́nu lẹ́yìn. Allahu akbar tí kí wọ́n máa báwọn fa wàhálà ní ọ̀nà ohun táwọn tó fi táwọn tó fi gbà pé káàfà ọ̀sọ́ oníwàásù níjọ́yẹ ó ní nǹkan tí ìtọ̀sẹ́ gbọ́dọ̀ ti sọ fún wọn pé kó bá dojú alẹ́ náà. ọmọ ẹ má jẹ́ fọlọ́hún ṣùgbọ́n ẹ jẹ́ sí ọlọ́hún. ẹ má jẹ́ fọlọ́hún ṣùgbọ́n ẹ jẹ́ sí ọlọ́hún. ẹ má jẹ́ fọlọ́hún ṣùgbọ́n ẹ jẹ́ ajé yorùbá àdàkùkọ àwọn accommodative gan kó tó di pé wàhálà oríṣiríṣi dé we are very accommodating people. ìjàlàbí ọjọba táwọn kan bá ń ṣe èyí tí ọba takọ̀ ẹ̀sìn ẹ̀ bá wọn ṣe èyí tí ọba takọ̀ ẹ̀sìn ẹ̀ mọ́ bá wọn jà wá kan pé ọ̀rẹ́ mi wo àjọ but lórí eléyìí kálàfíà jọba. àwọn kan là yàn ẹ̀yà yẹn ṣe mo kì í Yorùbá dá gbogbo ọ̀nà mo mọ̀ gbógun ẹ̀ àlùwàsíù ni àyàn náà lọ sọkéyàn sì jẹ àyàn yẹn oní àyàn yìí ṣe ẹbọ iṣẹ́ ni àyàn a fún wa ní oríṣiríṣi nǹkan múṣẹ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kó dẹ̀ wọnú ara wọn àyàn a kó wọn papọ̀ ni ẹlòmíà wà nínú aláyàn dọ̀ndún nìkan ni ọmọ lù kò gbọ́dọ̀ lè lù fún ewé ìlérè ọkọ ya ọ̀bùkà ọkùnrin bàtà lẹ́lòmíì máa lù tó jẹ́ tiwọn. bẹ́ẹ̀ ni kìnìún yẹn ṣe lọ lóríṣiríṣi tó yẹ pé iṣẹ́ ìṣe jẹun àwọn kan ni kò dẹ̀ sí ohun tá a fi ṣoore tá a lè fi ṣe bí tẹ bá rà àfa kan tóun bá ń ṣe aburú ẹ pé ó sì kéwú wẹ ó kéwú bẹ aburú inú bẹ ló ké ni. kéde ogun oníṣẹ́sẹ́ abẹ́ tó ń ṣe bá nàlá láburú èyí tí bá ń ṣe aburú bẹ ló mọ̀ ní òun dẹ̀niyàn ọlọ́run nìyẹn. kódà ẹlòmíì tí ọ̀sán aláwọ̀ tí ọ̀sán àfáà tí ọ̀sán pásítọ̀ tí ọ̀ka bíbélì ọ̀rọ̀ ẹnu ẹlòmíì lásán gan aburú ló kún bẹ́ẹ̀ ẹ̀sìn wọn la fẹ́ times òun mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bá a ti rí là ń ṣe àkànfi ń kọ́ ẹ̀sìn lọ́rùn ni ẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọ́n lọ bẹ̀rù ọlọ́run mo sọ̀rọ̀ bí ọmọ Yorùbá ni ó mo sì mú ẹ̀kọ́ jáde gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run bá gbìyànjú ewé ọ̀rọ̀ tí mo sọ yìí baasi mẹnu eku ẹgba ẹtí oyò oyò ìyálòde ẹtí oyè oyè ní ọmọ yín lórí. àmín. màmá màmá wa yìí ọmọ wọn yìí máa dúró lẹ́yìn mi báyìí òun ni security ti máa dúró lẹ́yìn mi ti máa wọ aṣọ funfun báyìí bí aṣọ ọlọ́pàá funfun lòun máa wọ̀ màmá yìí ló bí. màmá yẹn rẹ̀ ó máa joyè ìlú mi ò wá ní wá kí ni màá mo like ilé ayé yìí ẹ̀tọ́ ọ̀dọ́ ọmọlúwàbí ni mo wá ṣe bí lónìí ọ̀rọ̀ mo gba máìkì rẹ̀ pé mi ò kéwu mi ò kéwu rárá kankan ibi tá a wà yìí àṣà wa ìṣe wa ni wọn ò gbé kankan kalẹ̀ pé kẹ́nìkan forí balẹ̀ fún bínísì à ń ṣàdúrà báwa ti máa ń ṣe wọ́n ń súre bó ká tó àlàáfíà yẹn ni priority àkọ́kọ́ ẹ̀mí ya gbọ́. àmín kábíyèsí gẹ́rẹ́rẹ́ ẹ̀ka ṣàìdárúgbò gẹ́rẹ́ gbọ́dọ̀gbọ́ òkú léwe.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 bàbá ní kí n gbé sàtífíkẹ́ẹ̀tì oyè ìyálòde fún ìyá mi àfa àwọn àfa náà bẹ pẹ̀lú mi. gbogbo ẹ̀yọ́ máa ma dún àwáyé àwáyé pẹ̀lú bá ti dúró papọ̀ tá a sì yè àmọ́ iye ni o. ẹni ọba ti lọ àjò tó ní láárí nù yín ẹ dákun ẹ wá nawọ́ pé èèyàn dìde láàrin ẹ máa wá nawọ́ rẹ̀ sílẹ̀ yìí o. ẹ máa wá ìyọba ti ní láárí kò lówó ẹ má gbé ilé tó dáa tí ẹ má gbé lọ kọ́ sílùú kan ọ̀wọ́ kẹ ẹ máa pẹ́ kà máa yọ wá ẹ má ṣe bẹ́ẹ̀. má ṣe bẹ́ẹ̀. ṣe méjì ló mú ẹ̀gbọ́n. má ṣe bẹ́ẹ̀ máa bọ̀ nínú ìlú àjọ débi ìdàgbàsókè ni. kíní yẹn ń da ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ ọ̀yọ́ stéètì pàápàá jùlọ òkè ògùn kíní yìí ń dà wá láàmú èmi náà ò mórí bọ́m̀bẹ̀. ọmọ kìsí ni mí kìsí yẹ̀rú ọmọ àdásọ́dọ̀ òṣòmí ọ̀kadọ́mí wẹ̀. ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mi náà wí ẹ dákun lọ́yọ̀ state ẹja ẹja náà rú àwọn ìlú wa ìlú wa ti kú ò ní abà ó ti kú ò lábúlé a ti di ìlú hmm. ẹjọ́ bẹ́ẹ̀ bá lówó ẹ̀kọ́lé tó dáa ẹ ṣe nǹkan tó dáa ìdálé sẹ́lẹ̀ káwọn ọ̀dọ́ kú ò ní aláìní kan ṣe lórúkọ ọlọ́run àtìlẹ́yìn ànábì Muhammad lórúkọ àwọn aláṣẹ kù kó láwọn bàbá tó bí wa ni wọ́n ṣe ayé kù débi àwa ti pè yìí àwọn tó tún gbẹ́gi ilẹ̀ yìí mo fi ọlá àwọn orúkọ wọn ṣàdúrà fún yín lérí oyè yìí á ṣe ogún ọdún dé lójú ẹ̀mí yín pẹ̀lú àlàáfíà ọkọ yín bàbá àwọn ọmọ yín tó ṣaláìsí lọ́dún kan sẹ́yìn ọlọ́ba bàbá yìí bí ọba wà lónìí yọ inú wọn mọ̀ dùn lórúkọ kábíyèsí àti lórúkọ ọlọ́run àlàáfíà fún yín o. ìyálóde wa ìyálóde wa.